báyìí gbogbo ẹ̀rọ lólùfọ́ apẹ́rẹ́ta mo máa fẹ́ ká jẹ́ ká lọ ṣe kí ni ká lọ mọ mi sílẹ̀ ìta àti gbọ́ ẹ ká lọ gbọ́ sí ká lọ gbọ́ orin ire láti ọwọ́ Adékúnlé Gold. ire ire aṣàwárí gbogbo wa láṣẹ Èdùmàrè ire lẹ́sẹ̀ṣẹ̀ gbọ́ tán láti ọwọ́ Adékúnlé Gold kò dẹ̀ sígbà tẹ́ ẹ bá gbọ́ orin yẹn tẹ́ ẹ níwò wípé ah orin ṣe ó ń ṣe ọpọlọ láǹfààní torí tẹ́ ẹ bá ti gbọ́ àwọn ìrònú yín gan àtọmọ eré ohun tí ẹ bá ń fetí ara ẹ gbọ́ tó bá ń fi ọkàn ọkàn rò òun náà ló máa ṣe kíni ló máa ló máa wá èèyàn rí ìyá wa wá rí láṣẹ Èdùmàrè ẹ náà ni abala ibi tá a ti ń ṣe àgbéyẹ̀wò bí a ṣe lè gbé ìgbésí ayé ìrọ̀rùn ìgbésí ayé àlàáfíà àti ìdùnnú ẹ ẹ jẹ́ kí n wá tẹ̀síwájú nípa sísọ wípé ìrònú ò da nǹkan kan ẹ má yẹ ká máa ronú mọ́ kí nìkan tí kò sí nǹkan tó ń bọ̀ lókè tílẹ̀ ò ní gbà ẹ má yẹ ká máa ronú mọ́ ilé ayé yìí ò gba kólekóle kò gba gidi kò ẹ má yẹ ká máa wẹ̀wù rinlẹ̀ lórí ìrònú ò dá nǹkan kan kàkà kó láàyàn ó máa ṣe kí ni ó máa tún máa wé yín dáhùn ní kò ní mú solution wá omijé ló ń gbà lójú ẹ má yẹ ká máa ronú mọ́ any situation tẹ bá ti bára yín ẹ kọ ẹ wo ẹ ṣe bíi pé ẹ rí ẹ rí o àmọ́ ẹ gbé kúrò lọ́kàn bíi pé ẹ rí torí tẹ bá gbé sọ́kàn ibi tẹ ti ń ròyìn ẹ solution ò lè wá ohun tó dájú fún yín tẹ bá ti rí pé okay challenges kan ti wá ẹ̀ẹ́dẹ̀ like situation yẹn lẹ́yìn kẹ́ gbàdúrà dábàá ti má dúrà kúrò ẹ rìn sọ́dọ̀ àwọn tẹ́tí mọ̀ wípé ẹni yìí lè ràn mí lọ́wọ́. ní báyìí gbogbo ẹ̀rọ lọ́lọ́fọ̀ wa pàrọ̀tà ẹ ká lọ gbọ́n ara rẹ̀ yìnyín ká tún dáńsì díẹ̀ ẹ ká lọ gbọ́n gbọ́nà láti ọwọ́ Burna Boy.